الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الحمد لله الذي لا إله إلا هو إله الأولين والآخرين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ọlẹ́tọ̀ sí ká máa sìn lérí ilẹ̀ rẹ̀ àti lábẹ́ sánmà rẹ̀ ọ̀sẹ́nìkan tọ́lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọba wa lódodo ọba yìí náà lọ́ba tí gbogbo àwọn ẹni ìṣáájú sìn gbogbo àwa tá a wà láyé àti gbogbo àwa tí a padà wálé ayé a gbọ́dọ̀ sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run Allah ọlọ́run ọba yìí la dúpẹ́ fún tó ṣàwa ní ẹni tó gbàgbọ́ nínú ìjọkàn rẹ̀ ó fi wá sínú àwọn tí wọ́n ń jọ́sìn fóun nìkan ṣoṣo ó sì fi wá sínú àwọn tí wọ́n wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n bá ní bùkátà ọba tó dájú wakọ ara rẹ̀ tó dájú wakọ ẹ̀sìn ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ àpàdà sí ibú àti tìgbà ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bù òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́bà gbogbo àwọn ará lẹ́yìn àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tọ́ da àdúrí náà ọ̀rọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Al-Qur'an ẹ̀rí ojú ọ̀nà tí yẹn gbọ́dọ̀ máa tọ̀ òun náà ni ojú ọ̀nà sunnah gbogbo tó bá ti pè lẹ́sìn táàrẹ́ rí fún alukorani àti àdísì wọ́n èé pè bídíà ni wọ́n máa ń pè é gbogbo bídíà ànábìlá nù ní oko ànù ni ọlọ́run wọ́n jẹ́ àwọ oko ànù gbogbo àwọn táwọn mbẹ ọlọ́mọṣẹ́ bá ní yọ wọ́n kó mbẹ ẹ̀yọ́ màyá mi nílùú ìṣẹ́milé kájọlá local government nílùú ọ̀yọ́ àti gbogbo àwa àfáà àti gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin ìpanu ọlọ́run àláfíà ọlọ́run kọmọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa ìtí wọ́n ní kí agbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ńlá ni òun náà ni man huwa huwa dálà ń pè ní Allah Allah orúkọ yẹn ẹnìkan ṣoṣo náà ni òun náà ni ọlọ́run ọba tó dá sánmà tilẹ̀ tó dá gbogbo nǹkan Allah àti ń gbọ́ táàmà gbọ́ Allah Allah Allah kí ni wọ́n ń pè ní Allah kí ni túmọ̀ Allah Allahu wal ma'lu haqqa ìtí pè ní Allah ìtumẹ̀ òun náà lọ́ba tí ó sí ká lódodo gbogbo tó bá yàtọ̀ gbogbo tó bá ti yàtọ̀ sí Allah àgbọ̀dọ̀ sí ọba yìí ní àwọn orúkọ tọ́pọ̀ rẹpẹtẹ alikọ́ọ̀lìkù òun lọ́dà gbogbo ntaari àti ntaari mọ́ni hu Allah ta ni pè ní Allah mọ́ni hu Allah lẹ́fi khalaqana wala nara tani jẹ́ Allah ọba tó dá wa táàrí àrọ́ ọlọ́run ní huwa Allah tààlà ń pè ní Allah alladhi amanna bihi wala nara ọba tí a gbàgbọ́ ara gbàgbọ́ náà ló mú wa débi rọ̀ lẹ́yìn látara ìgbọ́ bá gbọ́ là ń kírun à à ń lọ Mọ́kà an ń zaka an ń ṣiṣẹ́ rí ọba náà mọ́ni tani wọ́n ń pè ní allah alladhi yut'imuna naa, ọba tó pé òun náà ní fún wa jẹ òun ní fún mu ọba yìí lọ́ba tí ń pèsè fún wa ẹwà àtijọ́ títí ń pèsè fún wa àṣírí ó naa. ọba tí ń sọ oúnjẹ kalẹ̀ fún wa láti sánmà tí ń mú oúnjẹ jáde láti inú ilẹ̀ tí ń tọ́jú wa tí ń rè wa tí ń fún wa lẹ́tẹ̀gùn tí ń fún wa lóòrùn tí ń fún wa lóṣùpá tí ń fún wa ní gbogbo àwọn nǹkan tá a fi ń gbádùn ayé mọ́ni huwa allah tààlà ń pè ní allah allah huwa alladhi nad'uhu fayastajiba lana ọba tá a ń pè lérí bùkátà wa tá a sì rí pínpín àbùkátà náà ẹwùjọ́ tá a ti ń ṣàdúrà ewu gbígbà àdúrà tọ́lọ́n ti sọfẹ́ ní kọ̀ọ̀kan wa wala anara àrí ọlọ́run ọba náà agbàgbọ́ látara gbígbà àdúrà táàrí tàbápè ọlọ́run bá ń bẹ mọ́ni huwallah tààlà ń pè ní allah allah wa yumituna wa yuhyina ọba yìí lọ́ba tó sẹ́wà kù bá a ṣe jòkólẹ̀ àìtí ikú wa àṣẹ rẹ̀ ò tí ì dé gbogbo àwọn tó ti kú láàrin wa kò sẹ́nìkan tó pa wọ́n lẹ́yìn Allah mọ́ni huwa Allah ẹ̀yọ́ miami Allah huwa alladhi yumituna wahidan ba'da wahidin lásìkò bá ti tó lọ́kàn mọ́mú ẹni kọ̀ọ̀kan wá kúrò lérí ilẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tí ò sẹ́ni kankan tó gbà wálẹ̀ lọ́wọ́ rẹ̀ Allah ọlọ́run ọba Allah táwí yẹn huwa al-ahadu as-samad òun lọ́bẹ̀ ẹyọ kan òun nìkan náà ló gbogbo tí ó kù lẹ́yìn ọlọ́run pátá ni wọ́n ní bùkátà sọ́dọ̀ ọlọ́run ní fi ń ròyìn ara rẹ̀ ní al-Qur'ani a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní kúl ilẹ̀ Muhammad bá mi sọ fún gbogbo aráyé huwa Allahu ahad ipe Allah ọ̀kan náà ẹ̀yọ́ màá yá mi nílùú ìṣẹ̀mílẹ̀ Allah ahad ọ̀kan náà ni Allah. asọ́mad Allah yẹn ó wà sọ́mad òun náà ni gbogbo ń tọ́da tọ́yẹ̀tẹ̀ sí Allah tí máa ní nisoro, Allah ni o nisoro. gbogbo ńtọ́lọ̀ dá pátá ní gbé bùkátà lọ́dọ̀ ní wọn ojú rere ní wọn wà ní tábàtúndì nísìnyí náà ni wọn náà ti mọ̀ pé kò sẹ́nìkan tó jòkó àga kò sẹ́ni kan tó gbọ́dọ̀ gbé àìsípò Allah tá a bá ti ń júwe Allah yọmọ yíyọ tawhidu anilá ìmọ̀lọ́nlọ́kan ìsinlọ́nlọ́kan ìgbọ́lọ́nlọ́kan Allah bá ń ròyìn ara rẹ̀ síwájú ó ní lam yalid ó ní Allah kò bímọ wọ́n lam yulad ẹnìkan kò sì bí ọlọ́run wọ́n lam yakul lahu kufuwan ahad kò wá sí nǹkan kan lérí ilé ọlọ́run ní sánmà nílẹ̀ tọ́wádàbí ọlọ́run Allah ọmọ ìyá mi àdọ́mọ́tòlá títúbi ọlọ́run ọba yóò máa hàn sí ọ pẹ̀lú àwọn àyà tí ń kà yìí Allah ọlọ́run ọba Allah huwa alladhi khalaqa kulla shay'in wa laysa bihajatin ilayhi ọba yìí dá gbogbo nǹkan pátá gbogbo tọ́jà yẹ ọlọ́run ní bùkátà sí kankan nínú gbogbo ẹ̀ ipe ẹ̀ tí bá dá yín ẹsẹ̀ wàá máa gbé mi tóbi nígbà tí bá dá yín ẹsẹ̀ wàá máa yìn mí ọlọ́run dá gbogbo ntọ́ dá kò ní bùkátà ẹ máa wá ràn mí lọ́wọ́ ọlọ́run lè dá nǹkan rẹ̀ ṣe gbogbo ntọ́ ọlọ́run bá aláà máa ń ṣe ó lè dá nǹkan rẹ̀ ṣe. Allah ọlọ́run bá aláà táwí wọlé awọ́lì òun nìkan náà là kọ́kọ́ alẹ́fi káànà wọ́n làmú kọ́bla òṣè ọlọ́run bá aláà òun ní kọ́kọ́ ń bẹ kò sí nǹkan kan nígbà yẹn síwájú ọlọ́run la bidayata lahu wala nihaya ìtumọ̀ yẹn kò yí àwa àmọ́ gbọ́dọ̀ gbọ́ agbọ́ kò ní bẹ̀rẹ̀ kò sí lópin. Allah ọlọ́wọ́n bá aláàtí ń jíwe fún ọ wọ́n wọlé akhiru ba'da kulli shay nígbà tó bá dé pé gbogbo nǹkan ò sí mọ́ ilẹ̀ kò ní padà sí mọ́ sánmà kò ní padà sí àwọn màláíkà ò ní padà sí gbogbo àwọn àlùjànnú àtàwọn ànábì ọlọ́run ò ní padà sí mọ́ gbogbo àwọn èèyàn àti gbogbo ntọ́lọ̀ ń dá pátá gbogbo ẹ̀ pátápátá ni ọ̀padà ní símọ́ ọlọ́nìkan náà tó wọ́n sẹ́kù ajẹ́pẹ́ òun ni ọba tí ọ̀dà wà níbo ti pa gbogbo wa òun lọ́lọ́run Allah ọlọ́run ọba Allah yẹn ọba yẹn tó pa gbogbo nǹkan tó wá sẹ́kù òun nìkan òun lọ yẹ ká dìmọ́ lé ayé tá a wà yìí torí nìkan ni ó sẹ́kù gbogbo ń dá àdìmọ́ padà tán Allah ọlọ́run ọba Allah oní kullu man alayha fan ọlọ́run ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ kò padà ní símá wa yabqa Allahu akbar wa yabqa yọ wá sẹ́kù ẹ̀ tani ó sẹ́kù wajhu rabbika dhil jalali wal ikram Allah nìkan ni ó sẹ́kù ọmọ yá mi nílùú ìṣẹ́mi lẹ́ ọmọ yá mi tí ń gbọ́ mi tí ń wò mí wọ̀yẹ́bùkọ̀ alibáàkì hu Allah ẹni jọ́ ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan bá tán Allah nìkan náà ni Allahu nuru samawati wal ard ọlọ́wọ́ bá Allah huwa munawwiru samawati wal ard ọba yìí lọ́ba tí ń tan ìmọ́lẹ̀ sí sánmà àtìlẹ̀ àwà nínú ìmọ́lẹ̀ báyìí jama òrùn lọ́yọ́ láàárọ̀ ní ti ń wọ̀ ọ lọ báyìí ẹni tó ní kóòrùn yọ yọ táàfin ráyè ṣiṣẹ́ táàfin ráyè lọ táàfin ráyè bọ̀ Allah ni o mọ́pẹ́ ò sí Allah o tọ́ba ni kò sí Allah a jẹ́ pé inú kéré rẹ̀ ọ́ dàrú àbí kò sì jókòó rọ ẹnìkan ọkàn ń ju òkúta sí òkè ilé rẹ. gbà gbà ẹnìkan tó tan torchlight yànnà yànnà. wọ́n wá ń sọ fún ọ yí pé ẹnìkan ń bẹ lẹ́yìn ilé oníkòsí nǹkan kan bẹ̀ gbogbo àwọn ará ilé náà wọ́n mọ̀ pé a ọ̀gbádùn dáadáa ọba mi ń tan oòrùn sí ọ láàárọ̀ ọba yìí ń rọ òjò bójú ọba ti ń ma ṣe kínní yóò máa ṣe ṣàrà ṣàrà ò tí ì náà ìgbà ẹnìkan gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ẹnìkan níbẹ̀ lẹ́yìn tọ́jẹ́ pé kò sí ààyè níbẹ̀ orí ilẹ̀ tó tẹ́ pẹ́rẹsẹ́ ẹni tó tẹ́ tí ò lópin yìí ó lópin àwọn aláàmọ̀pin ẹ̀ aláàmọ̀pin ẹ̀ Allah huwa munawwiru samawati wal ard wa ashraqat al ardu bi nuri rabbiha ọlọ́mọba aláàní ẹ̀rí ilẹ̀ yọ máa mọ́ pẹ̀lú ìmọ́lẹ̀ ọlọ́ Allah láti lè rí kòrò absor o lè rí láyé ń bí o wọ́n wọ́n yóò rí kòrò absora àmọ́ òun rí gbogbo wa pátápátá tẹ́nìkan kan ò ṣe kíni tẹ́nìkan kan ò pamọ́ fọlọ́ lọ́wọ́ dẹjọ́ alikiyama àwọn tá a bá wá jẹ́ olùgbàgbọ́ òdodo tá a sin Allah tá a sì gba Allah gbọ́ anábì sẹ́tara òun ọ̀rọ̀ bẹ́kùn anábì ní ẹ̀ padà rí ọlọ́run ọba yín jọ́ alikiyama gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí rí òṣùpá kọ́lọ́mọ́sá fèmí àti ẹ̀ wọn èyí ni táàrin òwò àti aláwọ̀ bá dàrú kó tó kò láyé ẹ̀yọ́ máa yá mi nílùú sẹ́mílé ẹjẹ́ ló lè bi aláàmú káṣímọ̀ pọ́lọ́ wọn bá tóbi òun nìkan náà ló yẹ ká máa sìn anábì Musa lóun fẹ́ rí ọlọ́run ọlọ́run bá ní láǹtara ni ó lè rí mi ó lè rí mi wá wo òkè kan yìí wọ́n ní sitakọ́rọ̀ mọ̀kánná tasawfa tarani èmi ọlọ́wọ́ bá fi ìmọ́lẹ̀ sínú òkúta yín sí yín fi ìmọ́lẹ̀ sínú òkè yẹn tókè yẹn bá rárá gba ìmọ́lẹ̀ náà sí bọ́yá ò lè rí mi nígbà tí ìmọ́lẹ̀ ọlọ́run tó sán títí báyìí náà nífa tó sán sára sára òkè òkè fọ́ ànábì Musa dàgù ọlọ́run bá ní sẹ́gbẹ́ ọ̀sọ́ pé ọ̀rẹ́ rí mi ó rí mi nílé ayé ń bí kò sẹ́ni tí ó rí ọlọ́run. Allah ọlọ́run ọba wa yẹta hadal bashari yẹta kula ha gbogbo ẹ̀dá ọlọ́run ti bẹ̀rẹ̀ ayé ọlọ́run ọba alá ọ challenge wọn ọlọ́run challenge gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run challenge àwọn àlùjànnú ọlọ́run ọba alá ọ challenge gbogbo àwọn alágbára ayé gbogbo àwọn àjẹ́ gbogbo àwọn oṣó gbogbo àwọn pastors gbogbo àwọn àfáà gbogbo àwọn nankali gbogbo àwọn kátàlí gbogbo àwọn màláíkà gbogbo àwọn ẹ̀dá ọlọ́run pátá tó wà lérílẹ̀ ayé ọlọ́run challenge wọn ìpè ìtòhùn ṣe ẹ̀mẹ́ nìkan tó lè ṣe wa láti ìgbà tó sì ti sọ bẹ́ẹ̀ ẹnìkan kan ààrẹ nìkan kan filẹ̀ tó lè ṣiṣẹ́ ọlọ́run annahu wa rabbu wala rabba siwa ọlọ́run bá aláàdí èmi ní tọ́jú yín èmi ní pèsè fún yín torí mi mọ̀ dá yín àtẹ̀yìn àti ń tẹ̀ ń jẹ èmi mọ̀ dá gbogbo ẹ̀ àtẹ̀yìn àti ń tẹ̀ ń lò èmi mọ̀ dá gbogbo ẹ̀ àtẹ̀yìn àti gbogbo àwọn orin tó wà lọ́wọ́ yín èmi ọlọ́run bá mọ̀ ní gbogbo ẹ̀ ọlọ́run bá ní Allah ọlọ́run bá ní ọba allah alladhi khalaqakum òun ló dá gbogbo yín ọyọ ẹmẹ́nìkan wá ẹmẹ́nìkan wá tó lè dá nǹkankan ẹ́ ọlọ́wọ́n bá ní innal ladhina tad'una min dunillah ẹ́ gbogbo àwọn tẹ́ ń pè tí èso ọlọ́run lan yakhluqu dhubaba ọlọ́wọ́n bá ní wọn ò lè dá iṣin wọn ò lè dá iṣin ìṣinṣin ọlọ́wọ́n bá ní allah alladhi khalaqakum. Allah ló dá gbogbo yín fún màrúsàkọ́kún owó ní sìn fún yín láti sìkítẹ̀ náà ilé rẹ̀ ọlọ́run ló kọ́ ọlọ́run Allah ló fún mọ́tò ọlọ́run ló fún ọlọ́mọ ọlọ́run ló fún alálàáfíà tó ní gbogbo àwọn nǹkan jákujàku tó rè pé abẹ́ rẹ̀ ló ti rí tí ó ní irọ́ ni o ọlọ́ni Allah ni o rọ́sàkọ́kùn òun ló fún yín ní gbogbo tẹ́ ní lọ́wọ́ fún mayumi tukun Allah náà ni ó padà pa gbogbo yín lọ́kọ̀ọ̀kan kò sẹ́ni tí ò ní kú Allah ni ó sì pa tó mọ yòòyì kóm ọlọ́run ọlọ́run ti gbẹ̀yìn dìde lẹ́yìn ìgbà tí ẹ ti kẹ́ fún ọlọ́run wá ka àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe mẹ́rin ọwọ́ kà kalẹ̀ òun lòún dá yín òun lòún fún yín ládìsìkì òun lòún ó yín òun lòún ó gbẹ̀yìn dìde ọwọ́ ni hali min shuraka ikum man yaf'alu min dhalikum min shay ọlọ́run ẹ wá mú kankan wá nínú àwọn tẹ̀ ń bọ̀ kọ́ wá dá kankan kárí òòsàn náà bọ́lẹ̀ wọ́n ní wọ́n bọ̀ Ṣàngó lẹ̀ wọ́n ní wọ́n mú sí orò nílùú yìí wọ́n ní wọ́n ń ṣe egungun nílùú yìí ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sin Ọ̀ṣun tẹ́ ń sin egungun tẹ́ ń sọ̀rọ̀ ẹ pé egungun àtòrò jáde challenge ni kọ́ wá dé ṣinṣin ẹ pé Ọ̀ṣun ẹni kó wá dá labalábá kódà wá dá kankan kódà ẹni kó wá dá kankan gbogbo àwọn ẹlẹgbẹ́ awo pátá tọjẹ pé wọn ń ṣẹgbẹ́ awo nílẹ̀ yìí àbí mòmí ẹni gbogbo nǹkan kan arakọ kan wá dá e, eṣinṣin so ti mọ̀ bọ́lá ọ̀sẹ̀ tó báyìí ah má wọ̀ náà o lọ́ba tó da àwọn yẹn lọ́ba tó mọ̀ sí ọlọ́wọ́n bá aláàtún tẹ̀síwájú ọlọ́wọ́n bá ní ọyẹ mẹ́nìkan wá nínú àwọn kankan tẹ̀ ń sìn kó alimi ṣuraka ikun àwọn ṣíríkù ṣíríkù yín àwọn ojúbọ yín ẹ lójúbọ sìn ẹni kójúbọ yẹn kó pòfáìdì èkúté kátó wá pé ọmọ ọlọ́run ní í ṣe gbogbo nǹkan ọlọ́run ti kọ́ńtó fún yín nígbà tó ti dá yín àsìkò tó kọ náà àsìkò náà ni nǹkan náà bà yín lọ́wọ́ tọ́ba wá jẹ́ pé àsìkò yẹn lọ lè bọ ní tí wọ́n pè lọ́lọ́run àṣẹ ọlọ́run ọba aláà ti ṣẹ kó tó dá ọ péjọ náà ni ó fún ọ ọwọ́ ajé péjọ yẹn lọ lè bọ ntọ́ ọbọ ntọ́ ọbọ kọ́ ọlọ́run ti kọ́ tọ́lọ́run ọba kọ́ òun ní nìkan kan dì mú torí ntọ́ ń bọ̀ yẹn kò lè ṣe kankan fún ọ tọ́ba jẹ́ pé arísìkí jama àlìjànú ní bá fún yàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ̀ yorùbá kò ní sọ́lọ́sì nù wa ibi abó oògùn dé oògùn oògùn owó oògùn owó kí ló wá dé tí ẹ̀yin ò ní lẹ́tọ̀jọ́ ìtẹ̀ tí ń ṣe nígbà tí aláwọ̀ fún yín aláàlí fún yàn ní gbogbo nǹkan ọlọ́wọ́ aláàlí ẹ wá mú kankan wá ìjàpá ni o ọ̀gá ni o ẹ sá mú kankan wá nínú tí èmi ọlọ́run dá ẹni kọ́ wá rọ̀ sákọ̀ yín kọ́ wá fún yín ní nǹkan tí èmi ọlọ́run ò ní fún yín ọlọ́run bá aláwọ̀ challenge gbogbo ayé àti gbogbo àwọn olóòsà àtòsà tí wọ́n bọ̀ yẹ̀wọ́ lásán ọlọ́run bá aláwọ̀ ní ẹwà mẹ́nìkan wá tó lè payín tí ìbá tó sẹ̀tàn láti payín ọlọ́run ní ẹmẹ́nìkan wá tó lè jí òkú tí ìnà ọlọ́run bá tó sẹ̀tàn láti jí ọlọ́run bá ní subhanallah ọlọ́run bá níbẹ̀ báyìí èmi gan mo gbéra mi tóbi wa ta'ala amma yushrikun mo tóbi kọjá kẹ́mọ́ fẹ́ nìkan sẹ́gbẹ̀ẹ́ mi ipe ó lè dá nǹkan kan àbí ó lè tún yín dá mo tóbi kọjá kẹ́mọ́ sògùn owó pé ìjàgbá àtọ̀gà àbí eré èèyàn ó lè sọ yín dolówó mo tóbi kọjá kẹ́mọ́ bẹ̀rù pé nìkan ní ọ̀pá yín mo sì tóbi kẹ́ gbà pé nìkan tún lè jí yàtọ̀ sí mi ọlọ́run gbogbo àwọn iṣẹ́ ọlọ́run challenge gbogbo àwọn olóṣà ló fi ní wa ta'ala amma yushrikun ọlọ́run bá ní mo tóbi kọjá gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ fi ń sakẹgbẹ́ mi tọ́jú pé mi ọlọ́run mo dá wọn mo ti kápá wọn ìdarí gbogbo tí ń bẹ́lẹ̀ ayé òṣèlú lọ́wọ́ wọn ọwọ́ mi ló kí ni iná lọ́wọ́ ìwọ bá ti gbọ́ àyà yìí báyìí suratu ar-Rum àyà fọ́tì lọ́lọ́ lè dágbére fún gbogbo ọ̀sà àjọbọ èyí tá àjọ ń bọ́ ń lò àti àdábọ òun náà ni àwọn oògùn tí kálukú dì sínú ilé ọlọ́run ọ̀ndìkílẹ̀ pé kò pé kámọ́ tó mi dáná ni wàhálà tá n bá gà kí ẹ ayé má yí kádàrá mi dá kíní kan kán má pa mí kan àbí. ọlọ́run bá aláwo ní èmi tí mo dá yín náà lè ń fún yín èmi náà nípa yín èmi náà ní sí ìṣekíní èmi ní ọ̀padà jí yín mọ́ni huwa Allah tààlà ń pèrè ọlọ́run huwa allazi khalaqa kulla shay bila istithna ọba yìí ló dá gbogbo nǹkan o ọba tó dá gbogbo nǹkan yẹn náà ló yẹ ká máa sìn àwa àti ntàǹsìn sẹ́rí ojúbọ yẹn pé kò gbọ́dọ̀ mọ́ sí subhanallah ìfọlọ́ wọ́n yìí mi ṣe ilá ayọ̀ sọ́bi abihamdi yìí walakin látàkọ̀hún náà tẹ̀sí bí àhùn gbogbo dọ́lọ́ndà igi ewé ewé ń bẹ ògùn wà tó ń sọ yẹn àti ewé àtògùn pé wọ́n gbọ́dọ̀ mọ́ júbà fọlọ́ wọn ò lè yí nǹkan kan padà nínú tọ́lọ́mọba aláwọ̀ bá yí padà wọn ò sì lè fún yàn ní nǹkan nínú tọ́lọ́mọba aláwọ̀ bá fún yàn ọlọ́run bá ní òun lòún dá gbogbo nǹkan ó ní hada khalqullah ọlọ́run bá ní gbogbo tí yọ wà lẹ́yìn èmi mọ̀ dá fáàrù ní madha khalaqal ladina min dunihi gbogbo àwọn nǹkan tẹ̀ ń gbàgbára fún tẹ̀ gbà ní ọlọ́run ọlọ́run bá ní ẹ fi hàn mí àrùnì ẹ fi hàn mí ní tí wọ́n dá ẹ kàn pẹ̀sẹ́ǹtì tí wọ́n dá tí ìsìnkú ọlọ́run lọ́dà bá lè rọ́ àlè mọ́nà fi tọ́lá àlè mọ́bìn ọlọ́run ní àwọn abòrìṣà ah wọ́n mọ̀ sọnù ìsọnù wọn ó kílẹ̀ àgàn kọlọmọdé àsọnù sọ́tò Luqman ayẹlẹ́ kọkànlá ọlọ́mọba ní innal ladhina tad'una min dunillah la yakhluqu dhubaba wa law ijtama'u lahu ọlọ́mọba ní gbogbo àwọn tẹ́ ń pè ẹ̀yin ayé ẹ̀yin àgbà ẹ̀yin alálẹ̀ ilẹ̀ yìí ẹ̀yin ṣéhùn ẹ̀yin màláìkà ẹ̀yin Jibril Mikail ẹ̀yin àgbà ọlọ́mọba ní gbogbo tẹ́ ń pè pátá wọn ò lè dé sísìn kí gbogbo wọn kàn parapọ̀ gbogbo àwọn àjẹ́ àtòsó tá a máa ń képe tá a bá ní sọ̀rọ̀ yẹn àwọn àgbà àtàwọn ṣéwù àti gbogbo àwọn màláíkà yẹn ọlọ́ọ̀ni gbogbo kan kọ́ ara pọ̀ ọlọ́ọ̀ni kan wá ara wọn lọ́wọ́ kan jọ ṣiṣẹ́ papọ̀ kan pòròdúsì ìsinsìn ọlọ́wọ́n bá ní wọn tó bẹ́ẹ̀ ṣé wọ́n lè ṣe lóòótọ́ jẹ̀mọ́ wọn lè ṣe ẹ̀hẹ̀ kí ló wá tọ́já pé ọwọ́ mú ọlọ́wọ́n bá fífú yẹ azọmọtòlá títóbi ọlọ́wọ́n khalaqo kulla shay alima kulla ma khalaqa wọn lọ́wọ́ bá aláàdá gbogbo nǹkan gbogbo tọ́lọ́wọ́ bá dá ọmọ gbogbo ẹ̀ ó sì mọ̀ bí tí wọ́n wà gbogbo yẹ̀pẹ̀ tí ń bẹ lérí rẹ̀ ọlọ́wọ́ bá kò sí ẹyọ kan báyìí tó sápamọ́ fọlọ́wọ́ bá yẹ̀pẹ̀ ilẹ̀ yìí nìkan jẹ̀mọ́ tí wọ́n ní kéèyàn máa ka èyàn lè ká bí awọ àyí tán tí ìjáde láyé gbogbo kọ́ńtínẹ́ǹtì tó wà nílé ayé gbogbo yẹ̀pẹ̀ tó wà ń bẹ gbogbo ẹranko tó wà ní ayé pátá ọlọ́run ní mọ̀ nípa gbogbo ẹ̀ ọmọ wọn lọ́kọ̀ọ̀kan ẹranko tí mo dá o iye nọ́mbà báyìí nọ́mbà kù lẹ́yìn tí rílẹ̀ ọ̀jọ̀ wọn. gbogbo àwọn kòkòrò tó lọ ń dá ọlọ́run mọ̀ iye gbogbo wọn gbogbo èèyàn tó lọ ń dá ọlọ́run mọ̀ iye gbogbo wọn gbogbo àwọn màláíkà tó lọ ń dá ọlọ́run mọ̀ iye gbogbo wọn gbogbo àlùjànnú tó lọ ń dá ọlọ́run mọ̀ iye gbogbo wọn. ọlọ́wọ́ bá ní in kullu man fi samawati wal ard ọlọ́wọ́ bá ní gbogbo tí ń bẹ nínú sámà àti èyí tí ń bẹ ní eré ilẹ̀ àti èyí tí ń bẹ nínú ilẹ̀ ìlà àti rahmani adida gbogbo wọn pátápátá wọn gbọ́dọ̀ mọ jẹ ẹrú fún rahman ẹrú rahman ni gbogbo wọn kò sọ́lọ́ wọn bá nínú wọn wọn ò sì lè ṣe tọ́lọ̀ ń ṣe lakọ̀dí ahṣọ́hum wà adahun adá ọlọ́wọ́n bá ní òun ọlọ́run òun ti kàyé wọn lọ́kọ̀ọ̀kan ẹ̀yìn adahun ẹ̀yìn adada adadi wọn ọlọ́wọ́n bá ní mọ́mọ́ gbogbo ẹ̀ wa kulluhum àti ìyá ọmọlẹ́kìyà àmàtí farida gbogbo ẹ̀ pátápátá ní ọ̀wà bá mi jọ́lẹ̀ kìyàmà tí kankan ò ní pẹ̀jú mẹ́ ó sì tún miss ọyá wa sọ ẹnìkan tá a lè ròyìn pẹ̀lú tá a fi ròyìn ọlọ́run báyìí mọ́ni huwọ́lá tààlà ń pè lọ́lọ́run wọ́n ṣe àkùrùsí yìí ọ̀sàmà wa ti wàlá ọba yìí tóbi débi pé àga rẹ̀ àga ọlọ́run ọ̀fẹ́ ju sámà àtìlẹ̀ lọ ọlọ́run ọba ni wọ́n ṣe àkùrùsí yìí ọ̀sàmà wa ti wàlá àrùbọ̀ ọlọ́wọ́n bá ní àga rẹ̀ ọ̀fẹ́ ju sánmà tilẹ̀ lọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní wala yauduhu ibduhuma wala yauduhu ibduhuma wa huwa al-aliyyul azim ọlọ́wọ́n bá ní la yu'jizuhu ibduhuma sánmà tilẹ̀ àti dọ́wọ́n bẹ̀ ọlọ́wọ́n bá ní wọn káwọn lágara láti sọ wọn òun lòun protect wọn òun lòun sọ wọn òun lòun sọ wọn tí nǹkan kan ò fi ṣe wọn òun tóbi gan òun ga òun sì tóbi agbára òun ká gbogbo ẹ̀ kò sẹ́nìkan tó lè fi nǹkan kan ṣe ń tóun dá látara pé òun sọ gbogbo ẹ̀ bó ṣe wá tóbi tó tọ́kọ̀ tó yẹ kò ní òun láti sọ torí òun ju sámà àti lọ ọlọ́wọ́n bá Allah wọ́n ní tá ju sámà àti ilẹ̀ ju sínú àga ọlọ́run wọ́n ní yọ̀ọ́dà yẹ́gẹ́gbẹ̀ta ṣe kí ni jama bí ìgbà tí aju òka sínú kíni inú agidugbo tá a bá ju sọ́mà tilẹ̀ sínú àga ọlọ́run wọ́n tá a bá wá ju àga ọlọ́run sínú aláràṣẹ ọlọ́run bí ìgbà tá a ju òka agidugbo ni. arrahman ọba rahman alali arishi stawa ọlọ́run lóhun bẹ lókè aláràṣẹ ọlọ́run ju aláràṣẹ lọ bóòlù ọlọ́run wá tó ọwá ń fi ànábì Ìsá òfin wí ọlọ́run tí wọ́n pè ní Jésù ọwọ́ náà lọ́rùn ọwá gbàgbọ́ wípé ẹnìkan bẹ́ẹ̀ tá a lè máa sìn ọwá singi ọwá sinrin ọwá sin omi ah! ó yẹ kí wọ́n náà mọ̀ pé ah, ó yẹ kó wọ́n náà nítorí tọ́lọ́mọba aláàbá gba ọmọ oníjàlù nígbà tó bá ti tóbi ọlọ́run yá àsàlátà òfòrè máa farọ́ tún fi jẹ́mbìlá àwọn àlùfáà wa wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn níjọ́ àlèkè àmọ̀ ni wọ́n tó mọ títóbi ọlọ́run ha bó ṣe tó lé yá àsàlátà yẹ wà ní òfò ti ṣeun ma farattu fi jambillah gbogbo tó ń ṣe síwájú ọlọ́run bá yọ̀ dáa òun sì gbà lé ayé fẹ́nìkan ó tún lè tún yàn dá àti gbogbo àwọn nǹkan yìí ẹ̀dá ni wọ́n lè dáyàn òun gbà gbogbo ilé aláwo lòun lọ lòun lè gbógun owó wọ́n gbé fún un kó máa wẹ̀ ẹ́ kó máa rí mọ́lẹ̀ àṣẹ ọlọ́run ní razak èèyàn padà mọ̀ pé àṣẹ ayé kí pààyàn àṣọlọ́run ní pààyàn àṣọlọ́run lè jí wa gbogbo oríkèéríkè ara rẹ gbogbo ẹ̀ ní ó pè pérépéré tí nǹkan kan ò ní yẹ mbẹ ọlọ́run gbé òdìdẹ tó pé bí wọ́n bu yẹ̀pẹ̀ sàárè rẹ̀ tí wọ́n fi kọ́lé gbogbo ó pè padà wọ́n nàró wájú ọlọ́run ìgbà náà lọ́wọ́ àmọ́ àgọ́mọ́tàlá títóbi ọlọ́run bá wa ẹni máa yá mi nínú ẹ̀sìn wa Allah mọ̀nà owó Allah bá ń pè ní Allah kúlẹ̀ yẹ́wọ́n mi wà fi ṣáàlì dojoojúmọ́ ní ṣiṣẹ́ ní dára látà àkótó sínú tó wọ́là náà kèésùn kèésì tó gbé kèésùn kèé tó gbé kí ni wọ́n ń ṣe àwa ẹ̀dá là máa ń sùn àwa là máa ń tó gbé tábà sì ti sùn àmọ́ ti ń lọ mọ́ tábà ti tó gbé tọwọ́ wọ́ bọ́ọ̀lẹ̀ wọn ní tọ́ mi kí bá sùn tọwọ́ rẹ̀ á ṣe kí ni àbọ̀ṣẹlẹ̀ àgbàlagbà ń gbọ́jà máa nínú àwọn àròyìn ọlọ́run náà ni pé láta àkótóhùn sínú tún wọlé ànáwó ọba yìí sùn kìí sì ṣe kí ni kìí sì tó gbé mọ́sàbòsí fún yàn o tó ọba gbá àyàn tó ṣàbòsí fún yàn tó ń tó ń bá dìde lóru ni ọba tí ó pè ọba tí èsùn ni o bí wọ́n ti ń sọ ọba yìí bẹ́ẹ̀ náà ni ọlọ́run mọ̀ ní kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run aláwọ̀ yàrá rẹ̀ ó ní Allah ọlọ́run bá ní ọba lódodo lẹ́yìn òun nìkan alihayu ọba aláyé ní alihayi òun nìkan ní alihayi alikọyumu ọba tí ọ̀fà láti kankan ọ̀dàdúró fún rẹ̀ kọ́ọ̀mà yakumu àbí alikọyumu ọmọ tó dájú tí ọ̀fà láti kankan gbogbo tó kù lẹ́yìn ọlọ́run wọ́n fara ti ọlọ́run so ti mọ títú bí ọlọ́run báyìí látà àkótó wo sínú tó ń wọlé ànáwó ọlọ́run bá ní kò tó gbé kèésì sùn lahu ma fi samawati wa ma fil ard gbogbo tí ń bẹ nínú sámà pátá àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ òun nìkan ló ní kí là ń gbọ́ yín níbi àyà yìí òun náà ni pé ká má wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan kan nínú tá à ń retí nínú sámà àbí tá à ń retí nínú ilẹ̀ àbí tí à ń retí lọ́wọ́ àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá wa ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa yu'ti ibadahu min ata'ihi. ọlọ́wọ́n ọba Allah ọba tó jẹ́ pé yìí máa ń fún àwọn ẹrú rẹ̀ ní tí wọ́n bá fẹ́ wà látàn fẹ́dù abẹ́dà gbogbo tọ́lọ́wọ́n ọba Allah máa ń fún àwọn ọkọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní kì í tán bẹ́ẹ̀ wọ́n tó ń béèrè ọmọ tètè dájú kọ Allah Allah anabi Ibrahim ọ̀dàgbà ọ̀dàrúgbó ọ̀padà nígbà fi Allah lẹ̀ ala ó ní gbogbo táwọn fẹ́ lọ́dọ̀ òun káfọ́ kan sọ́dọ̀ rẹ̀ káde máa béèrè lọ́wọ́ ẹ̀ anábì Yusuf wẹ̀ nígbà tó pe Allah jáde Yunus ọwọ n'omi omi ẹja gbé mi nígbà ó pe Allah la ilaha anta subhanaka inni kuntu minadh dhalimin ẹja padà kọ́ jáde ó jade jáde padà omi anábì wa Muhammad sallam nígbà tó dúró ti Allah àwọn ọ̀tá maka darí padà maka náà àti maka àti madina fún ẹ̀yọ́ gbogbo níta wá ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba allah ara ń tí allah fi ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ ni pé òun ló ní gbogbo níta ń wá lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun nìkan ló lè fún wa ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ń sọ nínú hadith al-qudusi ọlọ́run ọba ní láwọn àna awwalakum wa akhirakum ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ṣíwájú yín gbogbo àwọn tí wọ́n ti lọ wa akhirakum àti gbogbo àwọn tí wọ́n ń bọ̀ àtẹ̀yìn náà wà ínsàkùn wà jìnnàkùn àtàwọn àlìjànú àtàpapọ̀ gbogbo àwọn ọmọ èèyàn àlìjànú pọ̀ ga o kọ́ ọmọ fi sọ àyídìn wàhìdì gbogbo yín ẹ wá dúró lérí òkè kan gbogbo yín pátá ẹ lè kóra jọ sérí òkè kan wàsáàlú ni ọlọ́ni gbogbo wọn ní wọ́n ti pọ̀ tó yẹn kálukú wa ń béèrè nǹkan tán fẹ́ tí ó sì jọra wọn tí kálukú wá ń béèrè nǹkan lọ́wọ́ wọn ọlọ́run fa àtọ́yìntù kúlà ìsáni mọ̀sálẹ́tà ọlọ́run ọba ní gbogbo yín pátá gbogbo ọmọ èèyàn pátá àtàlìjẹ̀nu gbogbo yín ní fún ní tẹ̀ ń wá máa nà kọ́sọ̀ dáadíkà mi máa ń di ṣe á kò sí tó dínkù nínú ọlá mi kò sí tó dínkù nínú ọlá mi ilà kama yẹn kó sọlì mẹ́kìyàtú ìdá ó de bàhà àfi tíntín báyìí tá a lè fi wé omi tó kán lẹ́nu abẹ́rẹ́ tá a kì bodò tá a bá kì abẹ́rẹ́ bodò odò ńlá ẹ rí i pé tẹ́ bá ti mú jáde omi kan kàn olódodo lọ́lọ́run ọlọ́run sọ pé kò dínkù ọlọ́run ọba aláàní ní tó dínkù ó ní dèdè omi tó kán lẹ́nu abẹ́rẹ́ tá a bá ti bodò gbogbo odò yẹn òun náà ní orí èmi ọlọ́run ọba abùbùtán ni ẹ̀ kí ló wá dé tọ̀nà lè bẹ ayé bẹ́kẹ́ sànú rẹ̀ ó lè ṣe ẹ̀bẹ̀ àgbà sáwọn àgbà ní nǹkan tó ń fẹ́ lọ́wọ́ wọ́n bá ní lọ́wọ́ ni ṣé àwọn náà àwọn náà bá ti sunkún ìbá ti rẹ̀ wọ́n àwọn ọmọ tí wọ́n náà ń bẹ́lẹ̀ tí wọ́n jíjẹ yẹn ẹ má fi ẹ̀kọ́ tán náà fúnra yín o àwọn ọmọ èṣù wà. ni wọ́n ń pè lágbà náà lájẹ lóso gbogbo wọn pátá wà máa hùn bí dọ́ọ̀rìnà bíi ilá bíi ìdìnnìlá wọn ò lè ṣe kankan o àfi tọ́lọ̀ máa ṣe tán láti ṣe o. kátó wá pé wọn lọ lè mú ejò wọn lọ lè mú nínú nǹkan tó yẹ ọmọ sórí gbogbo àwọn dábàá tó gbọdọ̀ yẹn tó ń dó tó ń gún eré èèyàn yẹn lè ní kankan mbẹ irọ́ gbogbo ẹ̀ Allah lọ́ba òdodo ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Allah bísímìhì tustajabu da'wa kọ̀ọ̀kan máa dárúkọ ọlọ́run nìkan ipe Allah Allah gbogbo ayé pẹ̀lú ọlọ́run sì ọlọ́run mi ọlá bísímìlá ọlọ́run ti fìlẹ̀ lọ torí pé o ti dárúkọ àlá tọ́ba ọlọ́wọ́ bá ìyàwó mi tó rọbí yìí bísímìlá yóò sì máa bí pẹ̀lú rọrùn àṣọ́bó ti sọ pé fọmọ sàbílá yẹ̀sára òun lòun ńlá bí tọ́ máa ń gbà jáde òun lòun sí rọrùn tó fi jáde bísímìlá ilé ìlà yàgbọ́rù má sí iṣẹ́ yìí fẹlẹ ardi wàlá fi sàmà ọwọ sẹmi ọ̀nà àlè ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tí bá ti ń dárúkọ mi kò ní rí nira sọmọ lọ́wọ́ ni o ilẹ̀ lọ́wọ́ ni o abẹ́lẹ̀ ni o kò ní rí nira bí nira bá ti pọ̀ jù kí lànà bí ni ká máa ṣe bára bá ti ní wa síbi kan ta wá ti ro wa kí ni Muhammad ká máa ṣe oníkà gbọ́wọ́lé bẹ́ẹ̀ kí ló ní ká wí oníkà ní bisimilá lẹ́ẹ̀mẹ́ta bisimilá bisimilá bisimilá

àbí wọ́n gbọ́n tí wọ́n ń sọ jáde lẹ́nu ni lórúkọ kí làwọn sọ jàmá ṣé lórúkọ Allah ni wọ́n sọ lórúkọ kí ni lórúkọ Jésù ẹni wọ́n ti lórúkọ ẹ̀dá ọlọ́wọ́n ọba onítọ̀hún ó ti di kèfèrí làkọ́ni kàfàdà lẹ́sìnà kọ́ọ̀lù inna Allaha sáàlùkù tàlẹ́fà ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń pè mẹ́ta lọ́kan ọlọ́wọ́n bá ní kèfèrí ni wọ́n Allah tàlà Allah huwa al-amiru òun làláṣẹ Presidenti, gbogbo àwọn gọ́fúnà gbogbo àwọn chairman local government àwọn ọba baálẹ̀ aláǹgùwà mọ́gàjì mùdírù ustaz imam pásítọ̀ òun ìsàlásẹ̀ alamiru wọ̀lá ọlọ́run nìkan ní máa ń pàṣẹ yọ pàṣẹ ní sánmà yọ pàṣẹ lérí ilẹ̀ àṣẹ tó bá ti pa ní sánmà ni ọmọ ṣẹ ní sánmà àṣẹ tó bá ti pa ní sánmà òun ni ọmọ ṣẹlẹ̀ ní eré ilẹ̀ torí lókè sánmà kejì lọ́wọ́ ayinala ìbọ̀lọ́ ọlọ́run wà jama lókè sánmà keje lókè sánmà keje àmọ́ àmìntún máa ń fi sàmà ayé wọ́n ní alẹ́ sàmà lókè sánmà keje lọ́wà níbẹ̀ ni wọ́n ti ń darí gbogbo nǹkan ọlọ́run bá aláàyè ọwọ́ ló sọ nílẹ̀ Al-Qur'an Al-Karim bí wọ́n máa tara wa ká máa dara wa láàmú la tata'ib nafsaka wa la tatawakkal ala ghayrillah wọ́n gbọ́ lè kàn mí èyí tó fi kọ́ yẹn lọ lè yọ ọtọ́ bá ti délé. gbogbo yìí tó rì mọ́lẹ̀ lọ wù gbogbo yìí tó gbára lé tó sọmọ́bàdì lọ yọ gbogbo nǹkan tó gbàgbọ́ pé kinní yìí ó wà nínú kọ́ńbọ̀dù rẹ ọ wà nínú àpò rẹ ọ wà nínú ọrùn rẹ lọ lè yọ dànù gbára lé ọlọ́run sórí gbogbo tó fẹ́ kí kinní yẹn ó ṣe àwọn jàǹkáwọ̀ àpàǹtí tó ń kó ká yẹn ẹnìkan ẹnìkan ẹnìkan ní máa ń pàṣẹ àṣẹ tóun bá pa ní ọ̀sẹ̀ kì í ṣèyí tí wọ́n so <laughs> tí ọba da dá ọ lójú nírọ̀lẹ́ ìjọ da ọ lójú ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala jalla jalaluhu ó ní ala lahul khalqu wal amru ọlọ́ọ̀bá ní èmi bọ̀dá gbogbo nǹkan àṣẹ al-amru ee eh, ọlọ́ọ̀bá ní làwù ọlọ́ọ̀bá òun nìkan náà lòun pàṣẹ máa ní ó sì máa ní má ní má ò ní ní máa kú ó sì kú má kú ẹnìkan ò ní pa ọ́ máa lọ ó sì máa lọ máa bọ̀ ọ máa bọ̀ máa wọlé ọ máa wọlé máa jáde ọ jáde àṣẹ ọlọ́ọ̀ ní kọ̀ọ̀tún gbogbo ti bẹ̀ láyé bá a ṣe jòkó ọwa ẹni tí ò lè ní ọlọ́run ni ẹni tó wá òun ọba aláàlọ́pàṣẹ kọ́ máa bọ̀ gbogbo kádàrá pátá aláàlọ́pàṣẹ lórí kádàrá wa bó o ṣe rí yẹn bọ́lá ọ̀sẹ̀ fẹ́ kó rí nìyẹn bó o ṣe dà yẹn bọ́lá ọ̀sẹ̀ fẹ́ kó dà nìyẹn wọ́n kó ṣe rẹ̀ ọlọ́run wọn ni tabaraka Allahu rabbul alamin ah, ọlọ́run ní à ah, títóbi fọba tí ń darí gbogbo ayé ọba tó dé pé ọwọ́ rẹ̀ làṣẹ wà sọ́tù làárọ̀ fàáyà fifty four oníbà ìdá àkọ́dọ̀ àmọ̀ra onídọ̀ bá ti pàṣẹ lókè sọ́mà pípé kí nǹkan kan máa ṣẹlẹ̀ lérí ilẹ̀ fa innama yaqulu lahu kun fayakun wọn bá ti fẹ́ nǹkan kan kan máa ṣẹlẹ̀ òun kàn ní kún yóò sì máa fàáyà kún ẹni tó ní kún fàáyà kún lọ ọwọ́ pàtì ọwọ́ ń sin ẹ̀bẹ̀ àgbà ẹni tó ní kún fàáyà kún lọ pàtì ọmọ tíráfù lọ lè yíbò ilẹ̀ bàrùbá òun tíráfù lọ ilẹ̀ tápà wọ́n ní bàbá kan bẹ ní kútọ́nù wọ́n ní bàbá kan bẹ ní lòmẹ̀ wọ́n láàfà kan bẹ ńlọrin ọwọ́ gbéra aláàtò súnmọ́ ọdún kásán ọrùn lọ wọ́n dánù akarabu ilé yìí mẹ́ni habu líli wọ̀rí ìdí ọwọ́ fẹ́ aláàlẹ̀ ọmọ ọlọ́ọ̀ni bàbá ọmọ ọlọ́ọ̀ni mọ̀ níkà ìbísí máa sọ fún gbogbo àwọn tí máa rìn ká ipe máa jágbó lọ ipe bá wọ̀ lọ ibi ọba wù ọ ìlú tọ́ba wù ọ kọ́ tọrùn bọ̀ tọ́lọ́ ní ọ̀sẹ̀ hmm, lọ́lẹ̀ mú bẹ́ẹ̀ ó ní tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ lérí ilẹ̀ ewé kí ó pàṣẹ egbò kí ó pàṣẹ ẹranko ò ní pàṣẹ èèyàn ò ní pàṣẹ màláìkà lẹ́nu ńbẹ àwọn síwọ̀ lẹ́nu ńbẹ àwọn àfọ̀ lẹ́nu ńbẹ ah, ọgbọ́dọ̀ àbábá lẹ́nu ńbẹ ni ọyọ kọ́ lọ́dún ẹni òtítù tán ẹni tí pàṣẹ fàyín nàmọ yakulu la ó kún fàyàkùn ọlọ́run nìkan náà ni algafir ṣọ́ọ̀tù gafir ayah sixty eight allah lọ́ọ̀lẹ́ mọ̀ pé ọlọ́run ọba amọ̀dà bí kitabati maqadiri kulli shay kádàrà rẹ̀ ọlọ́run bá aláàtí kọ́ sínú láwùlì mahfuz sínú láwùlì mahfuz yẹn wàhálà ńlá ni wọ́n yàtọ̀ sí wàhálà onírin wàhálà tá a fi hàn tún yẹn o <laughs> wàhálà ilé yìí ọ̀fẹ́ gan bó ṣe rí ọlọ́run nìkan lọ́mọ àwọn ọlọ́run pàṣẹ fún kálọ̀mù pé kọ́ máa kọ́ kataballahu pé maqadira kulli shay ọlọ́run ní gbogbo ẹ̀ gbogbo ntọ́ jẹ́ ntọ́ dà ìgbà tó dayé ìgbà tó kú ò ntọ́ ní ntọ́ ní ní ntọ́ lè tọ́ bá ntọ́ lè tọ́ ní bá. ọlọ́run bá aláyọ̀ kọ gbogbo ẹ̀ síbẹ̀ ọlọ́run ni wàyí ń dẹ̀wọ́ mafatihul ghaibi ọlọ́run bá aláà ó tóbi púpọ̀ ó ní gbogbo ntọ́pọ̀ amọ́tẹ́ ń tọ́jú bọ̀ yẹn la ya'lamuha illa hu kò sẹ́ni tó máa fọlọ́ òun wákàtí ara káàkiri òun lọ lè wọṣẹ́ òun lè wo yẹ̀pẹ̀ òun lè tẹ̀fá òun lè dáfá ó sì ní mùsùlùmí ni ọ́ ọlọ́wọ́n bá ní gbọ́ wà indahu mafatihul ghaib ọlọ́wọ́n bá ní gbogbo tọ́pamọ́ nínú sẹ̀mí yín la ya'lamuha illa hu kò sẹ́ni tọ́mọ lẹ́yìn Allah sọ̀rọ̀ ọlọ́run ti nọlẹ́fà yẹ̀pẹ̀ ni ọ̀kan ń jà níjọ́ ni ó ní mímí àkàlákínákú ó ní nínú yẹ̀pẹ̀ láti dá yín ó ní nínú yẹ̀pẹ̀ náà láti máa sọ ní tó sí yín ọ̀daràn ni ọ̀daràn ni gbogbo tó bá ti yapa àlùkùránì ó di é ẹ má tẹ́tí gbọ́ níjẹ́ ìjẹ́ níwá ó jìbìtì ni ẹni kó náà fúnra rẹ̀ kọ́ sọ́jọ́ tí ó kú kó bì ẹ̀pẹ̀ léèrè ipò ìjọ òòlù wọn wọnú ẹ̀. ọlọ́wọ́n bá ní wá ìdáwó màfáàtì olóògbé ibi la yà lámúhà ìlàhù ọlọ́wọ́n bá ní gbogbo tọ́pamọ́ nínú sẹ̀mí yín kò sẹ́ni tọ́mà lẹ́yìn Allah wa ya'lamu ma fil barri wal bahar òun nìkan lòun máa gbogbo tọ́wà nínú ọ̀dàn ọ̀dàn náà ní erí ilẹ̀ àwọn pápá eré ilẹ̀ àti inú igbó àtàrin ìlú ọlọ́run ní gbogbo tó wà lérí ẹ̀ òun mọ iye ẹ̀ wọlé báhárì gbogbo tó wà nínú omi pátá ọlọ́run mọ gbogbo wọn wà máa tẹ́síkútú mi wàràkọ́ ọlọ́run ní ewé kan ò ní jábọ́lẹ̀ ní India Amẹ́ríkà lọ́sírẹ́líà ní Nàìjíríà ní gbogbo ayé ilá àlàmọ̀ha àbíkọ́lọ́wọ́n mọ̀gbà tó jábọ́lẹ̀ sọ́ba yẹn ń sẹ́gbẹ́ àwọn òṣàtẹ́sìn ọlọ́run bá láàrin àti kóhùn ọmọ gbogbo ewé tó bá ti jábọ́ ewé tó jábọ́ lọ́sàn yìí nílùú ìṣẹ̀mílé ọlọ́mọ yẹ ọmọ ti òkè ọlọ́mọ tọ̀yọ́ ọmọ ti kwara ọmọ ti Australia ọlọ́run yóò yí èyí ipe òun dùn yín lọ ní sọ yẹ ah, ibo òun ìṣẹ́gbẹ́ yìí òun èyí ìṣẹ́gbẹ́ gbogbo àwọn kan tẹ́ ń fi ṣẹ́gbẹ́ òun pé ó lè ṣe di òun máa ń ṣe ẹ má bọ̀ ní sàmá ẹ má tẹ̀lé sùn ọlọ́wọ́n bá ní wa ma tasqutu min waraqa illa ya'lamuha wala habbatin fi dhulumatil ard ọlọ́wọ́n bá ní habba òun náà ní nǹkan tá a máa ń gbìn bí àgbàdo bí ẹ̀wà ọlọ́wọ́n bá Allah jéró ọlọ́run bá ní ọwọ́ wà nínú òkùnkùn nínú ilẹ̀ ọlọ́run ló mọ̀ bí tọ́ hásì wàlà rọtíbìn gbogbo nǹkan tó tutù tó tutù nínú àwọn igi nínú àwọn ewé ọlọ́ni mọ̀ mọ̀ye gbogbo ẹ̀ èyí tí o ti jábọ̀ nù wàlẹ́ àyà àbẹ̀sìn àwọn tó ti gbẹ́sẹ̀ rí igi ọlọ́ni mọ̀ gbogbo ẹ̀ ilà fi kitab mubin gbogbo ẹ̀ ń bẹ lákọọ́lẹ̀ nínú láwùjọ màkús òun mọ̀ òun lè kọ́lẹ̀ sọ́tò lànà àm àyà fifty nine ló ṣe jẹ́ pé ọwọ́ wa máa gbàgbọ́ ọlọ́wọ́ bá ní màá sí ti ń ṣe ọ́ ó ní kú lẹ́yìn Allah nígbà kankan ọ̀kan nínú àwọn oníjàlá bíi àfọ̀dàlà onítọ̀ bá wá owó ó ní ọ̀kẹ́ yìí sọ́lọ́ ẹ̀yin náà mà wọ́n pọ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ bá fi wọ́n mọ̀nà tẹ́yìn bá ti kẹ̀yìn sọ́lọ́ wọn bụ ni wọ́n kọjú ọ jama ọ̀dọ̀ ìbílísù ni ó ní háwà owó owó ní ti wákàtí láti láti jẹ́ owó àwọn náà ti wá ní private jet mélòó lónìí ṣírò àwọn ìyẹn lè ń gbọ́ wá sí wọn tí wọ́n máa sọ fún wọn pé bẹ̀rù ọlọ́ọ̀lẹ́ kan kọ́ bẹ̀rù ayélẹ̀ mẹ́sàn-án o ayélẹ̀ pàkádà dáadáa o nígbà mi wọ́n ní ayé ò lè pàkádà dáadáa owó àgbo ni wọ́n lè ṣe kí ni ni wọ́n lè fà sẹ́yìn. ó ní wọn ò lè pa nkádà àmọ́ wọ́n lè fà sẹ́yìn bí wọ́n bá ti fà sẹ́yìn sí òtí padà. wọ́n máa gbogbo gbogbo o wọn ò ní kẹ́ tẹ̀lé àfa àkàkùrọ̀ àwọn ní kẹ́ nígbà ọlọ́run fi kọ́ránì múlẹ̀ fún wa kìtàbà láwọn súnnàtì ṣe bí kọ́ránì mẹ́ka fún yìí ọlọ́run wá ń sọ̀rọ̀ ó tún wá ń dáìtò ẹ̀ ọwọ́ fẹ́ yẹ muslim ẹ̀yẹ máa yá mi nínú ẹ̀sìn wa Allah ọba wa kullu shay'in tahta qahrihi la takhaf zalima la takhaf hakima la takhaf aina la takhaf sariqa la takhaf ní gbogbo ntọ́lọ̀ ń dá torí pé gbogbo ńdọ́lọ̀ ń dápátá bí wọ́n ṣe tóbi tó lójú wa wọ́n ń bẹ lábẹ́ aláàní ọlọ́run jẹ gàbalẹ̀ wọn lérí ọlọ́run bá ní wọ́n wà lọ́kọ́ fọ́ọ̀kọ́ ìbáàdì ọlọ́run gbogbo ẹ̀rú mi pátá ọlọ́run bá ní òkè wọn mọ́ wa ọlọ́run bá lá ètò sọ nínú alukur'an ọlọ́run bá ní wà má min dabbatin illa huwa ákẹ́tùn bìnnà ṣiyàtì ha bá ní gbogbo dáàbà pátá àti dábẹ́ ẹranko gbogbo tí wọ́n ti ń dábàá alẹ́ àrùbí òhìn gbogbo tí wọ́n ti rìn lérí ilẹ̀ òun náà ń pè ní dábàá ọlọ́run bá ní gbogbo dábàá pátá àtàwọn ẹranko tí wọ́n sì ń sùtá àtàwọn àlìjẹnú àtàwọn ọmọ èèyàn ọlọ́run bá ní gbogbo wọn pátápátá illa huwa akhidhu min nasiyatiha ọlọ́run ni mo fa aṣọ wọn lọ́wọ́ báyìí ni èmi ọlọ́run bá mú mú aṣọ wọn lọ́wọ́ aṣọ eré ọ̀dọ̀ aláàlọ́wà ẹni tó lọ bá ní yọ sànù rẹ̀ yọ kàrà fàwádọ̀ rẹ̀ yóò sì sànù rẹ̀ ẹni tó lọ bá ní yọ hàn ilé mọ̀ yọ fàwádọ̀ rẹ̀ yóò sì hàn ilé mọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní inna rabbi ala siratin mustaqim ẹ̀yọ́ màá yá mi ẹ̀fọ́tò Hud aya fifty six al-mulku kulluhu biyadillah májì wọn tán wá gbọ́lá wá gbórí aṣọ dèèyàn ọlọ́run ni ó dì máwò ẹnì kankan ò lè fún ọ ní wọ́n ní kulillahumma malikal mulki ọlọ́wọ́n ní ìwọ Muhammad máa sọ pé ìwọ ọba tó ní kápá lérí ọlá tó ti lè múlíkà máa ń tàṣà wọ́n ló fẹ́ ni tó bá wù ọ́ nínú ọlá wa tanzi'ul mulka mimman tasha wọ́n ló sì gbọ́ ọlá ẹni tó bá wù ọ́ wọ́n lọ́ba ti gbà nǹkan lọ́wọ́ rẹ̀ alálọ́gbà o mọ́ fọkàn rẹ síbòmíì lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run ọmọ wa pè ọmọ abẹ ọmọ àtọ́lá foríjì bóyá ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lójú wọn gbà torí tọ́ba ti ń sẹ́lẹ̀ ọlọ́wọ́ gba ìlera rẹ̀ lára ẹ̀ ọlọ́wọ́ bá ní máa yìn mí wọ́tò àìsù máa ń tẹ̀sà ìwọ ló gbé ní tọ́ba wù wọ́n ní tọ́ba wù ọ́ ìwọ ló gbé níyì ìwọ ló gbé sí àyè yìí tí wọ́n máa gbá yìí wọ́tò lílo máa ń tẹ̀sà ẹni tọ́ba yẹpẹrẹ ìwọ ló yẹpẹrẹ bìyẹn ní kalu kọ́yé ibi àlọ́ nìyẹn ọwọ́ rẹ̀ nìkan lórí wà níbo lórí wà jama ahẹ́n ìpèsè kùrùbá nǹkan wà ń gbé sí eréta mẹ́ta ìpèsè tó ń gbé síta mẹ́ta yẹn oye kí lọ fẹ́ fi ṣe oní ọ̀nà dí ọ̀nbèrè oore àwọn àwọn olóògbé ìpèsè yẹn fún níta àfáà ọjọ́ làbí fún ọ tó ní kọ́ máa fi wẹ̀ kọ́ máa pò kọ́ kọ́ máa fi pò kọ́ yẹn kí lọ fẹ́ kó ṣe ọfẹ́ kó sínà oore ẹlẹ́bọ ní ọ́ èyí ṣe ru ọlọ́mọ anábì níbi yẹn ní kalẹ̀ kọ́ èrè ọlọ́wọ́n ọba aláàlọ́sọ ayé àyíkalẹ̀ ó ní kànábì ọmọ sọ bẹ́ẹ̀ anábì sì sọ bẹ́ẹ̀ lóòótọ́ innaka ala kulli shay'in qadir kọ̀ wá sí tipa àwọn ọlọ́run ká ẹ̀mí rẹ̀ balẹ̀ tó bá ti wà pẹ̀lú ọlọ́run gbogbo nǹkan tó bá lé ilé ayé ẹ̀mí rẹ̀ balẹ̀ torí pé o ti gbàgbọ́ pé innahu ala kulli shay'in qadir ọlọ́run lágbára láti ṣe tí o bá sì ṣe ó ní ìdí kan tí òjò ṣe kí ni tí òjò ṣe ọmọ gbádùn ní tó bá ti ọlọ́run ẹ̀rọ ní bàbá bùkátà kan ò ní galẹ́mì rẹ̀ kó wá máa ní ẹ̀jẹ̀ rúru ó ní níṣòro kan lé ayé kó wá máa lùsùn ó pù kò lè yanjú mọ́ lọ́kùnrin pàtó gbà pé inna Allah ala kulli shay'in qadir ọmọ ọlọ́run ni ọba tí ó sinà fún ọ lásìkò tó rò ọba tí ó mú ìnira kú fún ọ oye lásìkò tó fọkàn sí al-mulku kulluhu gbogbo wa pátá ta kọ́lé ta ra mọ́tò ta nílẹ̀ ta lọ́mọ ta níyàwó ta lọ́kọ ta jọba tí wọ́n kó ìlú sábẹ́ wa gbogbo wa pátápátá ọlá yẹn yọ padà yẹ lọ́lẹ̀ pé yọ padà yẹ torí pé wọ́n fún ọ ni ẹni tó fún ọ náà ni ó gbà padà ẹnìkan tó jẹ́ pé ọlá rẹ̀ ò ní yẹ òun náà ni Allah nìkan yóò jẹ́ kó ọmọ wa rẹ̀ kí lóde tó gbìn kí ọlọ́run bùnì ọlọ́wọ́ mọ̀ ìsakọ̀ kí lọ́la fún ọ tó ń ṣe gbèrágà ọlọ́wọ́ gbà tọ́pọ̀ tó ń ṣe gbèrágà lérí ilẹ̀ ọlọ́run ẹ̀yọ́ wọ̀nyẹ́ mi ẹ̀rí àwọn kan nínú àwọn àṣẹṣàrà àwọn atẹ́wọ́ àwọn tí wọ́n máa ń tẹ́wọ́ sí tí wọ́n ṣe sàárà tí wọ́n dìde lóru tán gbà wẹ̀ wọ́n ní ọlá ọlọ́wọ́ bá aláwọ̀ sì dán wọn wò yóò sì gbọ́ ọlá yẹn wọ́n fẹ́ fi gbé wọn ga ni o ọ̀rọ̀ rẹ̀ wà dàrú mọ́ yín lọ́wọ́ pé ah ṣé bí wọ́n ní tẹ̀yìn máa ń ṣe sàárà ṣé bí wọ́n ní nǹkan máa ń pọ̀ sí ni ọlọ́run dáwọ́ ni bó ṣe dáwọ́ yẹn tó bá ti ṣèdáwọ́ fún yàn yín mo ní ó gbìyàn sí kíláàsì mi promotion ni jama ọlọ́run fi jí ó yẹ pé òun ni malikul mulki kìí ṣe wọ harun rashid ó sì gbìyànjú púpọ̀ ó jẹ́ ọba at age of twenty five years nígbà wá pé bíi forty something years ààrẹ yìí wá dé ààrẹ yìí dé Harun Rashid nínú àwọn ọba mùsùlùmí tó ti lọ ni ó ní ẹ̀mílú ní ilẹ̀ lùbákàbàrà ó ní ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi kọ́kọ́ lọ́rùn ẹ̀fà mi lọ́tún lọ́sìn ẹgbẹ́ mi lọ sí ìtẹ́ àwọn sàárè tẹ gbé kalẹ̀ torí wọn gbé sàárè kalẹ̀ ní ìlárúbọ ẹ wá gbé mi lọ síbi èyí tẹ fẹ́ sinmi sí torí ààrẹ yìí tọ́ ó sọmọ kọjá síkú wọ́n wá gbé sí etí sàárè ẹgbọ́n tí arúgbó sí ti sọ oníyàá máa ń la yazuli mulku la ilaha illallah ya man la yazulu mulku bó pe wọ ọlọ́run ọba tọ́jẹ́ pé ọlá rẹ kò ní yẹ kó lọ́wọ́ rẹ títí náà ni ọmọ jẹ títí ayé irham man zala mulku sàánú ẹni tọ́ láti bọ́ lọ́wọ́ ẹ̀ o ọlá ti bọ́ ilé ti bọ́ àwọn ìyàwó ti bọ́ owó ti bọ́ ẹranko ti bọ́ oko ti bọ́ àwọn jàmá ti bọ́ àwọn aráàlú ti bọ́ àṣẹ ti bọ́ àlàáfíà ti bọ́ ẹ̀mí náà ti bọ́. ọmọ ìyá mi ọmọ fi ọjọ́ bá tẹ́wọ́n ní kábíyèsí ọmọ ìṣẹ̀pọ̀ náà bá lọ́ba tí àìbí o. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo sọ́mà pátá ayọ̀ làbìdì wọ́n tó ń sin lọ́wọ́ látàkítà rẹ̀ bẹ́ẹ̀ ìbàdàtìkì àmàmàlá wọ́n tó ń sin ọlọ́run ọba tọ́lọ́run ọba ọrọ̀ ẹ̀mí rẹ̀ kọ́ ọmọ ṣe dáadáa anú látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí yẹn mọ́ wàá torí yẹn máa ṣègbéraga sáwọn ẹrú ọlọ́run ọba mọ́ sì jọra ẹ lójú nítorí pé ìbádà tó ń ṣe yẹn ó kéré nínú ìbádà táwọn màláyíkà ń ṣe fọ́lọ́run ọba ní sámà ọlọ́run ọba ní sábíhu máa fi sàmà wá ti wá máa fi àrùn ọlọ́run ọba ní láti sánmà kan sí sánmà kan oyé láti sánmà kan sí sánmà kan ìrìn àjò ọgọ́rùn ọdún mélòó jẹmọ́ márùn gbogbo àwọn màláíkà tó wà ń bẹ pátá ọlọ́wọ́n bá ní yusabbihu lillah subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi ìtí wọ́n ń ṣe láti gbàtà ti dá wọn ni ọlọ́wọ́n bá ní wa ma fil ardi ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó ń bẹ nínú sánmà àtàwọn tó ń bẹ nínú lẹ̀ gbogbo wọn ni wọ́n ń ṣe subhanallah alhamdi subhanallah alhamdi alimaliki alikudus alaziz alhakim ọba Allah ọba ọlọ́lá ọba tí kò sí àléébù lára rẹ̀ ọba tó tóbi ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́wọ́n bá ní yusabbihuna al-layla wan-nahar wala yafturun ọlọ́wọ́n láwọn màláíkà wọn bẹ́ẹ̀ sánmà lóru àtọ̀sán la yata'abun wala yatawaqqafun subhanallahi làwọn ń ṣe jojoojúmọ́ kò rẹ̀ kò sì ní rẹ̀ wọ́n kò sì hm, ní dánudó anabi wa muhammad sallam anabi inni ara ma la taraw anabi ni emeri tẹ rí o ọlọ́run fi ti ẹ rí ó fi ń mèmí emeri anabi inni ara ma la taraw emeri tẹ rí atati sama'u sama tẹ wo yìí gbogbo sama yẹn ó ti kún fọ́nfọ́n mustahil ó ti kún fọ́nfọ́n fáwọn màláíkà yìí wọ́n ń gbin kìn kìn mm, mm, mm. nǹkan gbin kìn gbogbo ohun tí èmi ń gbọ́ ń bẹ̀ èmi rí àmẹ́yìn orí àwọn àmàláyíkà àwọn ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́ bá wa anabi ni wàhú kọlá ha anta hitọ́ ah, a ó yẹ kí sámà kọ́ máa kùn lóòótọ́ máa fi hàmọ́ ọ̀hún arba'i asọ́bi a àdábìrì kò sibiti tí ìka mẹ́rin lè wọ̀ nínú sánmà ilà àwọn mọ́lákùn wà á dẹ̀hùn jẹ́bọ̀ àtẹ̀wò sáájídá lillahi ta'ala àfikẹ́ rí màláyíkà kan tẹ́ gbọ́ wọlé tọ́jú kí bẹ́ẹ̀ ṣe gbọ́ wọlé ó fẹ́rí ni nísìnyí ọlọ́run kì í ọlọ́run kò sáàyè fún ka mẹ́rin nínú sánmà sọ ọmọ bọ́lọ́run ṣe tó báyìí ọ wà lè rí ọlọ́run àwọn àmì rẹ̀ lójú ọmọ pọ́lọ́n bẹ ọmọ ní ayá ti hilẹ̀ ìlú wọn nahar wọ ṣamṣu wọlé bá ti tẹ́ bá ti rí ilẹ̀ tó sún èmi ọlọ́run bẹ náà ní èmi mo ní kó sún tílẹ̀ bá ti mọ́ ẹgbàá lórí ọlọ́run bá mo ní tó mọ́ ṣe eré òrùn tọ́jọ́ sí yín ọlọ́run ní àmì tẹ́sán pé ọlọ́run bẹ́ẹ̀ o ẹ lè rí mi o ẹ má dára yín láàmú àmọ́ ẹgbàá pẹ́ nìkan lọ́rùn òrùn lẹ́yìn náà ìràwọ̀ tẹ́ rí yẹ tọ́ kárí gbogbo ayé ọ̀kan náà ni ó sì kárí gbogbo ayé ọlọ́run mi gbogbo nǹkan tẹ́ bá rí pátá yóò jẹ́ mọ̀pọ́lọ́run bá láwà ẹ̀yọ́ màyá níparí ọ̀rọ̀ mi alámọ̀tò tààzímì láhi fil qalbi báwo ló ṣe mọ̀tò ọlọ́run tóbi lẹ́mìí rẹ̀ alákọ̀ọ́kọ́ àlèyé mánu bíi ìgbàgbọ́ wọ̀tàwákùlù àlẹ́ ìgbára lé mọ́gbára lé nǹkan mímọ́ lẹ́yìn ọlọ́ ìgbà náà làwọn ọkọ̀ọ́lọ́ ń tàn júwe fún ọlábàárọ̀ yóò tóbi lóòótọ́ tọ́ba tóbi kú ònú ẹgbẹ́ àjẹ tọ́lọ́ba tóbi kú òní ẹgbẹ́ àwọ tọ́lọ́ba tóbi mọ́lọ́dà fún ìjẹ́lẹ̀ bí wọ́n abọ́lógún tọ́lọ́ba tóbi mọ́lọ́dà àwọn babaláwo wọn tọ́lọ́ba tóbi lóòótọ́ magbàkẹ́ nìkan kan ó lè ṣe nǹkan kan fún ọ nínú àwọn ẹ̀dá ọlọ́run lẹ́yìn tó lọ́nba ṣe nígbà náà lówó tó bá gbádùn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọmọ tẹ̀lé àṣẹ rẹ̀ fọyídà ọ̀húnzìmọ̀lẹ̀ àmírú azùmátìl àwàmì tí ọlọ́run bá ti ń pàṣẹ bá ti tóbi àwọn àṣà rẹ̀ náà tóbi wọ́n látàkàrà bó zina ọlọ́run mọ̀ sẹ́sìn náà ọ̀rọ̀ yẹn kò ló tóbi àti tí ọlọ́run bá aláàbá tóbi lẹ́mìí ẹ̀ tọ́lá ní ọ̀nà burúkú ni ọkà burú ń bẹ̀ é pé ta ló pàṣẹ pé ká mọ̀ sẹ́sìn yìí ha tó bá ti mọ títóbi ọlọ́run ọ̀ mọ títóbi ṣìnà ọlọ́run ni ẹ má gbowó ilé tẹ bá gbowó ilé ẹ̀yẹ́ lọ́mọ tẹ̀fà àlù fàdánù bí hàrìbí mi nàlá owó lọ́wọ́ bá wọ́n bá yín jagun tó ti mọ títóbi ọlọ́run ọ̀ mọ títóbi ogun tó bọ̀jà ha ó ń gbowó ilé ó lè yáwó ilé ó ti sọ́ọ̀tì kó tó bẹ̀rẹ̀ owó ọlọ́run lọ́wọ́ bọ̀jà ọlọ́run bá aláàmọ̀jà ọwọ́ pàtẹ ọlọ́run ta mọ́tò ọpàtẹ ọlọ́run ta ni ọpàtẹ ọlọ́run ta sinanti ọkọ́lé rẹpẹtẹ níbi owó èlé ọlọ́run bọ̀jà ọkọ́lé <laughs> ọmọ wọlé báyìí títí táyé ló fi bàjẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìbádẹ́ tó fún wọn máa sin ọlọ́run bá especially sọlá tó bá dúró tó kírun kódà aflahal mu'minun alladhina hum fi salatihim khashi'un tó bá ń bẹ wájú ọlọ́run gbìyànjú kọ́ kọ̀ǹtúrò ẹ̀mí rẹ̀ kọ́ máa kọ́yọ̀ ọlọ́run kọ́dà bọ́ ọmọ tó mọ̀ táfà ká títí wájú Allah ọba tó tóbi wọ́n ní àga rẹ̀ ó fẹ̀ ẹ́ aládàsí fẹ̀ jàga rẹ̀ lọ ó wà lérí olóòní gbogbo ilé ayé wájú wáyé òun mo fẹ́ kalẹ̀ fún yìí ọlọ́run lọ́ọ́ máa ronú pa ẹ̀ kèsì tó bá tó máa pọ̀ wà lérí wo látara bẹ́ẹ̀ látara kábàárẹ̀ alá ìbádìlá má ṣe ìgbéraga lérí àwọn ẹ̀dá ọlọ́run bá lérí gbogbo tábà bù fún ọlọ́run ló bù fún wọn kò ní ẹni tó lọ́wọ́ bù fún ọlọ́run ló bù fún kí ẹni pọ́n náà fẹ́ ní ọ̀rẹ́ rà rẹ́lẹ̀ ọ̀tẹ̀ríba fún ọlọ́run bá là ó ní mọ́sákọ́ ó ní àwọn èèyàn sí yẹyẹ ọlọ́run bá lágbára lérí rẹ tọ́mọ́ yẹn yẹn jẹ ọlọ́run bá aláwọ̀ lágbára lérí rẹ bí wọ́n ṣe lágbára lérí ẹ lọ ọ̀kan náà sábà yẹn lu ìlú ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ bí ẹrú sì ni ó bẹ̀rẹ̀ sí lu ìlú anabi sọ̀rọ̀ sálà wọn bọ̀ lẹ́yìn anabi wa ni ha ha bó ṣe lágbára lérí rẹ ọlọ́run lágbára lérí rẹ ju bí wọ́n ṣe lágbára lérí rẹ lọ́wọ́ ọwọ́ yìí báyìí orí fún anabi lọ sọ̀rọ̀ a àtìláptún sara àhù ó ní ìwọ ẹrú mo tu ẹlẹ́kọ́ dọmọlábí kọ́mọ jẹ́rú mọ́ ẹ̀yọ́ màyá mi alhasra wọ́n ní gbogbo wa lápadà sàbámà yìí pé àsìn náà bó ṣe ká sìn àtàlí màláìkà wọ́n láwọn màláìkà tó bá ti jáde kìyàmà wọ́n ní yàrá bàdà ìwọ́n lọ́wọ́ bá wà o abadi ní ẹ̀ka kama amọ̀rítánà àsìn ó bó ṣe ní àsìn ó àdákẹ́ àdákẹ́ wọ́n láwọn màláìkà kan bẹ tó dé pé àwọn máa ń wọ albaytul almamur ọ̀gángan kàábà lòun náà wà lókè sọ́mọ lọ́hùn-ún seventy thousand màláíkà wọ bẹ̀ oyè wọ́n wọ bẹ̀ wọ́n sin lọ́hùn wọ́n jáde seventy thousand màláíkà àwọn náà tún wọ bẹ̀ ẹ àwọn náà tún sin lọ́hùn ṣẹ́rẹ́ àwọn tó kọ́kọ́ jáde tí wọ́n jáde yẹn wọ́n lọ lè tó tọ́nu wọ́n nígbà tó bá fi kàn wọ́n padà ibi àwọn màláíkà kọ̀ dé ọlọ́wọ́n pa ayẹyẹ rẹ̀ wọ́n wọ́n ní gbogbo ẹ̀ náà wọ́n wà ní wọ́n ọlọ́wọ́ bá wò má àbàdínàkà àkà ìbàdàtìkì ẹ̀ bá a ṣe yìn ọ́ tó bá a ṣe kì ọ́ tó bá a ṣe gbé ọ́ tóbi tó ọkọ̀ jáde ó jù bẹ́ẹ̀ lọ wọ́ ọlọ́wọ́ wọ́n fẹ̀rí kalẹ̀ fọlọ́ wọ́n ba búbu fọlọ́ ọmọ ya ìbáda rẹ̀ tó wọ́n ní wọn náà sàbámọ́jọ́ náà pé yá asirata antakula nafsum yá asirata wọ́n ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ó pe òfo ha. Ma faratu fi jàmbìlá a ṣètò yẹ ká ṣe fọlọ nígbà máa ní láka méjì kí ìbámu kí lórí ìbámu kí mẹ́jọ ìbámu kí mẹ́wàá ìbámu kí mọ́kànlá tí bá mọ̀ ní àwẹ̀ monday thursday tí bá mọ̀ gbà tí bá mọ̀ ní ìbáfi thirteen fourteen fifteen lé tí bá mọ̀ ní ìbámu dìde lóru ìbámaka koran tí bá mọ̀ ní ìbáfi kúsàrà tí ń ṣe tí bá mọ̀ ní ìbátọ́jú ojú ìbátọ́jú òbí mi jùbá yìí lọ tí bá mọ̀ ní ìbátọ́jú ìyàwó mi jùbá yìí lọ tí bá mọ̀ ní pé bọ́lá ìbá ṣe báyìí ìbá ìlọ ìbá ṣàmójúkò fún ìbá tí ń lù obìnrin ó ṣe òun náà ṣàbá mọ̀ pé ha bí ẹ̀sán ẹni tí ń tọ́jú ọkọ bó ṣe tó ní ìbá ti gbó lẹ́nu ìbá ti takọ àṣẹ ìbá ti faradà ìbá ti kẹ́ẹ̀dì báyìí lọ ó ṣàbá mọ̀ lórí ọmọ tó ní ó ṣàbá mọ̀ lórí gbogbo orí ayẹyẹ báyìí kó àti ábìdù nìlá yà mọ̀ pé ẹ̀sán tó tóbi kátó wá pín ẹlẹ́bọ bàbá ẹlẹ́bọ elebo ẹlẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tàdílé káàkiri bá ṣe ń lọ lọ́yọ̀ọ́ kìí ṣe lórí nìkan o bàbá ti wọlé báyìí ẹ sì rí àgbékọ ẹ lọ lè yọ kó gbogbo ìjọba lágbèékọ ní olé kó lè yọ ọwọ́ náà lọ torí tí ọlọ́run bá aláàfẹ́ ṣe fún ọ lóníkàtẹ́kọ̀ọ́ ṣe kíni kò ṣe wàláyà ó dùn fún ibùdó hùn owó làálẹ́ ìlú àti sọgbọ́n ọlọ́run bá ní sábà tilẹ̀ kò nira fóun láti sọ gbogbo tó wà bẹ́ẹ̀ wọn náà bẹnu tọ́lọ́run ló wọ́n sọ nígbà ọlọ́run tó lóun rẹ́dí àti sọ lẹ́tọ̀ tó wá ń gbé ẹ̀fọ́ta ìhà màlúù sí àbáwọlélé ògbígbá síbẹ̀ òtún ra lókun àtòkùn àti gbá wọn ò lè sọ. ìyá ti ń tajà alájà aláàjì sọ mọ̀ pé nítorí mọ́sọ́ọ̀bù yẹn àwọn ọjọ́ kan bẹ tọ́ ọ̀tà kí tí kinní ò ọ̀tà níjọ́ tó ta yẹn ọlọ́run ló jẹ́ ọ̀tà kì í ṣe nǹkan tó rí mọ́lẹ̀ kọ́mọ́dé pé tó rí mọ́lẹ̀ nídojúmọ́ lọ́mọ ta látara bẹ́ẹ̀ gbogbo wa ká lè sọ ọkàn wa kọ́ sọ́dọ̀ ọlọ́run ilé ayé wa yọ rọrùn ọ̀run tá ń lọ náà yọ rọrùn Allah òun lọ́ba tó ṣe dúró tì nílé ayé o Allah òun lọ́ba tí yẹn máa ń gbọ́kàn lé o òun lọ́ba tí yẹn máa fọkàn balẹ̀ sí o ṣé wàá nínú sàárè tá lọ yẹn nìkan nígbà wa lẹ́ńbẹ́ Allah tó bá dé jọ́ àlùkìyàmà tó bá dé jọ́ àlùkìyàmà ọlọ́run ní ní ìmọ̀ nílẹ̀ mọ́lùkùlù yà o gbogbo àwọn ọba ayé dà gbogbo àwọn aláṣẹ ayé gbogbo wọn dẹrú kodò àwọn anábì ọlọ́run ó dẹrú kodò ọlọ́run wọn máa béèrè pé ẹ̀yìn ta láláṣẹ lẹ́nu àwọn aláṣẹ dà kálukú ó dẹrú kodò wọn lọ́nà ní ó fèsì fún rẹ̀ pé lillahi al-wahidi al-qahhar ọ̀kan náà láláṣẹ èmi náà sì èmi lọ́ba tí mo kápá gbogbo kan ọbẹ̀ lọ́ọ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ní kọ̀ọ̀kan ọlọ́mọṣàṣẹ́wá lọ́rẹ̀ ọlọ́run ọlọ́mọba سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد